tó dá lórí ìtùkù wá ti mọ̀ ní kíkà tí a lè mọ́ka ní gbogbo ìgbà ó tẹ̀yẹ pé ní nítumọ̀ ó lè sápamọ́ ó sì lè tó fúnfún fọ́pọ̀lọpọ̀ wa kí ni nǹkan náà jẹ́ wọ́n ni ayatul kursi ayatul kursi ìdí àmọ́ǹkà gbogbo wọ́n ni afẹ́sì tẹ̀sí rẹ̀ ní ìrọ̀lẹ́ bí ayé bá ti gbà wá lọ ṣọlọ́wọ́ sọ́lọ́wọ́ tààlà ìlú ìṣẹ́rọ̀ olùfọ́wàá

يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يقوده حفظهما وهو العلي العظيم نعم أيضا الله لا قيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يقوده حفظهما وهو العلي العظيم áyà tí afẹ́gbẹ́yẹ̀wò yìí náà pè ní áyà tó lè pọ̀ sí nínú àwọn áyà tó ní orúkọ nínú alkọ̀ọ́ánì àwọn káwọn sóra náà máa lórúkọ ṣùgbọ́n áyà yìí látara kó pàtàkì ẹ̀ ó ní orúkọ máa pè ní áyà tó lè pọ̀ sí nítorí kíni torí ọlọ́run bá subhanahu wa ta'ala ó dárúkọ àlùkùrùsí níbẹ̀ ìtòtún ni wá sí àkùrùsí yúú sàmàwá àti wàlárù náà nàbí pé áyà yìí ní áyà tùlùkùrùsí wọ́n yẹ kó yé wa gẹ́gẹ́ bó ṣe rìn lẹ́nu ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé áyà yìí gan ni abdulul ayat àbí afamul ayat في القرآن آيات تمجل لنا القرآن ناني آيات الكرسي يبسل لنا صحيح مسلم حديث أبي بن كعب ولا نبوى محمد صلى الله عليه وآله وسلم وكي هنجوك يا أبا المنذر إلى أبا المنذر أتدري أي